àṣírí rèé o ṣé lóòótọ́ ni ohun tí yèyé kúdí sọ nípa àṣírí owó ọlà àti àṣírí ikú tó pa olóògbé mọ́rẹ́nikejì ẹgbẹ̀rún a eléyìí lágbára yèyé kúdí pe àkíyèsí àwọn èèyàn sí irú aṣọ tí ẹgbẹ̀rún wọ̀ pàápàá irú aṣọ aláwọ̀ funfun tó máa ń wọ̀ nígbà gbogbo pẹ̀lú àwọn tí wọ́n ti wọrú ẹ̀ rí tó sì jẹ́ pé wọn ò pẹ́ láyé ó pe àkíyèsí àwọn èèyàn sóhun táwọn èèyàn sọ nípa ohun tó farajọ ohun tó níṣe pẹ̀lú ìgbésí ayé Mọ́rẹ́níkejì Ẹgbẹ́ Ọ̀run àti owó àti ọlà tó ní ṣé ẹ mọ̀ pé kété lẹ́yìn tí prophetess yìí Ẹgbẹ́ Ọ̀run ẹ̀ tó ṣaláìsí náà ni àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi nípa irú èèyàn tó jẹ́ ẹ̀ ni wọ́n ti ń sọ oríṣiríṣi ohun tó lè fa ikú ẹ̀ pàápàá ohun tí ó wà nídìí ọrọ̀ àti ọlá tó ní àwọn kan ní orúkọ lóòrò ipò igbe ọ̀run tó jẹ́ òun ló fà á o tó fi tètè ṣaláìsí àwọn kan ní ọkọ ọ̀run ni àwọn kan ní ẹ̀mẹ̀rẹ̀ ni àwọn kan ní ó ti mọ ìgbà tó máa ṣaláìsí ló ṣe tètè sanwó skul àwọn ọmọ ẹ̀ sílẹ̀ nínú fọ́nrán yìí yèyé kúdí wá yànnàná o ó ṣàlàyé àwọn ohun tó farajọ ohun tó ṣeé ṣe kó fa bí ọlọ́run ṣe pè é sọ́dọ̀ ní kíákíá ṣe kúkú mọ̀ pé ewé kan kò ní jábọ́ lára igi kí lédùà kó má mọ̀ sí ẹ gbọ́ ohun tí yèyé kúdí sọ nípa àwọn ohun tó ní ṣe pẹ̀lú àṣírí ọlá ègbé ọ̀run àti àti bí ó ṣe tètè jẹ́ Ọlọ́run nípè. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Before, I have never seen her in, even if after her demise, when I even saw that she dances, I have never seen it before. That is for me. You know, we are all different because we tend to follow different. Number one, I I I don't know why I'm not a fan of white garment church. So anything white garment, I don't I know the you know, I don't have interest. So it's it's um that's me. Yeah. So we are all different. So I, I bet people that are white garment church goers or people that like white garment, they will obviously be a follower. So I don't know anything about her during her lifetime. But when we saw that this woman went to be with the Lord, a lot of stories and speculations came up. My, my first concern for me as in my own subjective way was ah, ah how will somebody wear white, white, white, white, everything white? If you grow up in Nigeria or you are in Africa, especially Yoruba, people attribute white to something spiritual. If they do not attribute it to Wami Wata, water spirit, they will attribute it to Ifa they will attribute it to uh, confraternity, that is Ogboni. They will attribute it to jazz, like ritual something. But to a fault, all these things I have so mentioned, none of them do do do do it to a fault. Like what I mean is that they can wear white. Okay, if you went to Ekoma, or you are from Edo State, on your way to school, on our way to school, you must see Olokun women going for their Olokun um, sacrifice. Or, you know, that is Oshun. You must see them. You must see them. If you are not Oshun goddess, Gogon, as in the Olokun um, goddess, Gogon, outside your sacrifice day or or your festival or your you can wear other clothes other colors probably they will tell you don't wear red don't wear black do you understand you can wear other colors you understand other days maybe green maybe blue but they will tell you don't wear all this red don't wear all this uh, um black and all those things òun náà ni yèyé kúdí ń sọ yìí nípa <coughs> ọ̀rọ̀ ìgbìn ọ̀run Mọ́rẹ́nikejì ó lágbára o ó lágbára pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí àwọn èèyàn sọ àti yèyé kúdí yànnà ló ẹ̀ lórí bó ṣe ní ṣe pẹ̀lú I look at her car, I look at the house, I look at everything. Even when her children, I saw one of them, she was kissing that one. She's very lovely lady. White everything that was when I knew that it was to a fault. I then sat down, you know, now it's my own subjective view now. I then sat down to now think of what will make somebody to be wearing only white everything definitely with her bra her pants everything so people say ah, bringing out different stories some said uh, she's um, mami water spirit oh, she was me. You know, many speculation. Some said she did ritual. People said spreading all kinds of stories. For me, I didn't look at it that way. I then thought to myself, I said, this woman must, at least must have said something about this white. God so good. I found an interview where she explained But I went to read comments. I saw people, they, when they shared where she explained how God or uh, God, she said the Holy Spirit appeared to her or God appeared to her. I don't know who she said appeared to her. She didn't say angel. But a mimimo, or I think so, I told her that it was that it was a mimimo that even gave her the name ẹ̀gbin ọ̀run and that ẹ̀gbin ọ̀run is a bed and that for as long as she wants to be hearing from him God she must be using only white if she that's the only way she can be hearing precisely everything you know it's only those people that have had personal contact with her that can say if it is true that when she says Boshe ṣe Oribe rírè orí from God if she sees something for you you know we now we don't know but the comments under it were very terrible people were majority was against her like oh this is a lie even this video was shared after her demise but she had already told the world granted an interview and spoken about how she came about wearing white because it was told to her that that is the only way she can be hearing from God directly. She must be in white only. If, if she must be in white only. There was one man that talked Tokpe Alabi you people remember. A, as a matter of fact, they were at loggerheads before his demise. Because at the end of the day, there were many speculation that, oh, he was super spiritual father. Later, he said demanding. In fact, some even speculated that they were benching. There was different, very bad and fake story. And the truth, we don't know till tomorrow. But it was understood that the man's demise was suddenly. And he too was this kind of person that wears white, white, white, and that he his uh, the white is that Shofolahan is it not no it's not show for Shofolahan it's Ajanaku the white that he wears yeah you know, because of the problem I had with Tokpe Alabi then, they then said, Egbe Orun has a black car, not only white. I didn't see the black car. I only saw white. All the videos I have seen of her, she didn't show us the black please send us the video of the black ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run mọ̀rẹ́ni kejì ó lágbára o ó lágbára pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí àwọn èèyàn sọ àti yèyé kúdé yànnà náà ẹ̀ lórí bó ṣe ní ṣe pẹ̀lú ẹgbẹ́ any other color. in fact it was touch of gold in something but her chair her cloth her sutana everything i didn't see Ajanoko wear red only. Ah, Ajanoko wear red only. Ngbo, is it red ne Ajanoko ye man wear? Ni e Ajanoko man wear. Please uh, help me answer this person. Abimbola said, yes, she does have a black car. She was dancing in front of it. Me, I didn't see it. Oh. I didn't see the black car. I didn't see the black car. Me, I, I won't. Uh, the one that I saw, I saw I saw is only white. That I saw that I saw her is where where it's only I didn't see her with black. I didn't see it until I see it. She wears different color of wig. How? That's not what we are talking about. We are talking about clothes. Why are you why are you people mixing everything? Why are you trying to confuse me here? What what is wig got to do with what we are saying? If, if do you see her hair? Even the one that she removed like this and put her, her head down, it was braids like a eh, a uh, eh, kini. You people should not come and confuse me, please. Don't confuse me. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi. Ẹ jẹ́ mi ẹ jọ̀ọ́ nítorí please go and sit down. It's white that we know her with. And she has explained her reason. Which different color of wig? Go and sit down. Ẹ lọ jókòó síbì kan. Ẹ jẹ́ As I was saying, before the people that will come and be turning the story and be giving us headache on the social media they have come here ẹjọ ẹjọ ẹjọ kó bó ṣe ń ṣe yín síwájú ẹ jẹ́ káwa tá a wa tá a máa ń wa ro nǹkan ká fẹ́ sọ̀rọ̀ ń bí what colour of wig what color of useless wig are you people talking about so she will wear sultana white on the head the only time that I was able to see her hair or sometimes she wear white beret. I was able to see her hair was the video that was sent out at one point and people were lying that that is her last days on earth. Tó bí mi yẹn fi lo tó fi yọ fìlà yẹn kúrò lórí aggressively like she was searching for breath. You know, people were now spreading it. They shared it to me. To me, to I shared. I thought it's true, true. Pay. Those were that. Those were her last moments. Do you understand? But Where are we going to? Where are we coming from? That woman wears white, white, white. The problem is our community, our country, our ah, uh, what? What? I, it's, I've, I've poured it away. It's, yeah. The problem is our community, our country, our African belief and everything. And what our churches dey get involved in you know so a lot of people do not believe anyone anymore that woman wearing white may be genuinely may be genuinely white from hearing from God and it may not be Because white, I don't think I've heard white garment church saying that you should wear white, white, white, white, white. Except like she said, our own came from God. Our own came from God. Told her that that's what he wants her so that she can be hearing clearly. The people that use do white like that, their confraternity I, uh, there's one man in our neighborhood. I can't lie to you people. Ogbonim bàbá People, I don't need to mention his name in Ikeja. People know him. He's late now. A people that know him in my area, they know what I'm talking about. White nima máa yẹn máa ń secret cult ni and people know there's no you know there's no there's no reason for me òun bàbá yẹn ló mọ nǹkan tó tojú that he decided that they told him there that it must be white to his shoe his cars all his Benz white the man is late now you understand he's late due to that secret cult tí so it's uh, it's rare to see churches you know it's rare to see churches involving in that because of the fact that the underworld this is what they do if you see goddess of Olókun now wàláì white ni goddess as in àwọn Ọya Ọ̀ṣun they are white there's nothing else they wear white every time in their shrine e, e, no, they have no other so having to see that in the Christian dome. do you understand of course is what brought up the suspicion of ah could it be that she has mami water? spirit and she was using that yonagoyoma tendi because you know some of these people not her now some of these people that come even the one that are not uh, uh, white uh, wearing white that are christian you see their native doctor will say they come to them all those visions you won't follow me they got it from the people from native doctors yes some some of these people some of these churches white ati, coloured they all all of them they have Ifa under the their roof under their the floor their ground tí wọ́n ti tẹ̀fá síbẹ̀ tí ó jẹ́ pé aṣọ funfun báyìí ni wọ́n máa wọ̀ fún Ifá yẹn níbẹ̀ yẹn so all those things have of course made a lot of people you don't know who is true. And there's no part in the Bible that tells us that, you know, we know antecedent of anybody. òun náà ni yèyé kúdé sọ yìí nípa ọ̀rọ̀ ìgbé ọ̀run mọ̀rẹ́ni kejì ẹgbẹ́ ọ̀run ẹgbẹ́ ọ̀run ẹgbẹ́ ọ̀run eh, àti ẹgbẹ́ ọ̀run ẹgbẹ́ ọ̀run is is where did you see it is there anything like that in the bible. lórí bó ṣe ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ ọ̀run. everything about ẹgbẹ́ ọ̀run is pure white o oh. okay okay no now he say even the name she said she got it from Ẹ̀mí Mímọ́ she got it from God so what i'm saying here is that Then the sudden demise. Number one, she has the look. Do you understand? Number two, the husband. Eh? If you marry somebody that is mommy water spirit, if you go and meet their husband, they will tell you that they really, really suffer many times if that spirit is not taken out they don't really they can't keep their house they can't keep marriage they have the there are some of this spirit that make you a boss you will make it like a man and their spiritual husband won't allow you to live long they will take you back that is the reason why some people are saying she has mommy water spirit. The complexion, the look, the so, the progress, the pro, the you understand the way she made it, the fast tracking. I learned she's not yet. I learned she's not yet forty. I mean she's forty. something. I, I don't want to lie. I don't know her age, but I learned do you understand the way they make it they make it mysteriously if it is not that one that they said that one that they call Ezego you know Ezego and all those who they did too you know if if it is not that uh, eh, 39 mm-hmm. I learned she's not yet 40 because there's one that people do this ritual you will make it but you won't live long. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.